láwù ẹrẹ̀fẹ̀ o ẹ ẹrẹ̀fẹ̀ láwù ẹ ayé èlé láwù ẹrẹ̀fẹ̀ o ẹrẹ̀fẹ̀ láwù owó olè là ń lò a ò má yàwó mi ṣe o láwù ẹrẹ̀fẹ̀ o ẹrẹ̀fẹ̀ láwù ọ̀rọ̀ tiwa là ń sọ o a ò má yá ọ̀rọ̀ sọ o láwù ẹrẹ̀fẹ̀ o ẹ̀rẹ̀bẹ̀ la ò bẹ́ẹ̀ ni mo kí káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín Miliki Express Miliki Express lè tò ètò ní Miliki Express mo kí dáàdì mo kí mọ́mí mo kí brọ́dà mo kí sísítà mo kí boyfriend mo kí girlfriend uncle àǹtí brọ́dà gbogbo ẹ̀ pátápátá mo kí káàbọ̀ sórí àkọ́tún ètò wa ètò yín ìgbàkúgbà tẹ́ bá ti rí mi tí mo yọ lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín ọ̀rọ̀ tèmi ó dá lórí lórí kíni ìfẹ́ lọ́tún ìfẹ́ lọ́sì orúkọ mi ò dé yípadà yìí máa jẹ́ atọ́kùn àti awakọ̀ fún ti ètò ti ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí gẹ́gẹ́ bí ọ̀kan làwọn Miliki Express kan ṣoṣo fún àgbọ̀n ní ẹ̀yin tẹ̀sẹ̀ ń wò mí tẹ̀sẹ̀ ń rí mi tẹ́ ẹ̀ mú orúkọ mi orúkọ mi ò yípadà èmi náà ni ọmọ yín ayọ̀dèjì ọmọ bíbí náà Ògúnkọ̀yà méjì sọyìn ọmọ gbẹ́bìnrin tàfowóra abidi abidi gbé ní obìnrin ògbé ní ọmọ fálógún dòdò ń dá wà ọmọ ká ò kábíyèsí o àwọn kọ́sọ́ ni pé akọ́lu agbami ètò àwọn Yorùbá bò wọ́n ní pé kéèyàn má kọjú kéèyàn má kọjú tú olú ọ̀rọ̀ nítorí ìgbà ẹ̀ kò kún ìkòkò ìgbà ẹ̀ kò sì ṣe ọbẹ̀ ẹ̀ kéèyàn má kánjú kó má sáré ju kádàrá lọ nítorí ohun gbogbo nígbà àti àkókò wà fún ṣẹ́dẹ̀ wá rí gbogbo pé à ń lépa mólégòkè mólésọ ibì kan lèèyàn máa fi gbogbo ẹ̀ tì sí torí ilẹ̀kẹ̀ má já sí ilé má já ló máa padà já sí olórin olórin kan ó sọ̀rọ̀ ó ní pé olórí ọ̀sán ó tètè jí àfẹ̀mọ́ olórí ọ̀sán ẹ bẹ́ẹ̀ ni kó tètè jí àfẹ̀mọ́júmọ́ ló ti jí ṣùgbọ́n ó ì di ọ̀sán kí a tó pínre tiẹ̀ fún bẹ́ẹ̀ ni ó di ọ̀sán ká tó pínre ẹ̀ fún kí ni eré tó wá ń kánjú sá kí ni gbogbo eré tá à ń kánjú sá bó lówó wàá kú bó ní wàá kú bó kọ́lé wàá kú bó kọ́lé wàá kú kó fáìn wàá kú bó fáìn wàá kú ẹ gbogbo nǹkan tá à ń lé láyé iná gbogbo ẹsẹ̀ mẹ́fà ẹ ṣùgbọ́n orúkọ rere ó sàn ó sàn ju wúrà àti fàdákà lọ ẹ àsìkò táwa wà báyìí kéèyàn ṣe kíni kéèyàn lo ìgbà ẹ àti àkókò ẹ kó lò dáadáa kó lò bó ti tọ́ àti bó ti yẹ eléyìí ni mo ní àǹfààní àti sọ ẹ nítorí ìwọ tó ń wò mí ẹ àsìkò tiẹ̀ ń bọ̀ nítorí èèyàn ń ṣe agbálẹ̀ ọjà èèyàn ní pé kò ní ṣe oríire láyé àbí èèyàn ń jẹ èèyàn ṣe èèyàn ṣiṣẹ́ atajà àbó ń kiri ata àbó ń ta àkàrà ìyẹn ò ní pé ìwọ náà láàárín àwọn ọlọ́rọ̀ lọ́la ò ní sínú wọn nǹkan tó bá ń ṣe tó ń gbóúnjẹ wá síwájú ẹ̀ má jẹ́ kí ojú tiẹ̀ láti ṣe máa sá ní ìwọ̀ntúnwọ̀nsì ẹ̀bẹ́ ni ìgbà tásìkò ẹ̀ bá dẹ̀ máa tó á yà àwọn èèyàn lẹ́nu wá rò bí wọ́n pé irọ́ ṣé ó ṣoògùn ni àbí irọ́ wọn ò ní mọ̀ pé ọlọ́run ló ráyè tiẹ̀ lásìkò yẹn a ní máa rí jù báyìí lọ lórí ìpele tí àkọ́kọ́ ẹ̀yin tẹ́ mọ́kọ́ tó ní pa wá kọ́ lọ agbami ètò orin wo la kọ́ fẹ́ fi ṣí ojú ètò òun náà ni everything is okay láti ẹnu D'banj gbogbo ẹ̀ báyìí dáradára ni bó tẹ̀ jẹ́ pé gbogbo àwọn nǹkan kù díẹ̀ káàtó wá mọ bí ọ̀rọ̀ ìlú ṣe rí ṣùgbọ́n gbogbo ẹ̀ dáradára ló máa jẹ́ fún àti èmi àti gbogbo ojú tó wò mí ẹ jẹ́ ká lọ gbọ́ everything is okay láti ẹnu D'banj ẹ̀ bẹ́ẹ̀ ni Koko Master fúnra rẹ̀ ẹ káàbọ̀ padà yín tèmi nílé ṣúgà mọ́ mi lẹ́gbọ́ láti ẹnu tẹ́ni makanaki ẹ bẹ́ẹ̀ ni lórí abala tí mo wá sún kàn báyìí abala tí ó yá celebrity gist ẹ celebrity kiri mo sọ celebrity gist ẹ ó yá kí ilé ẹ̀fẹ́ gbọ́ngàn ẹ celebrity gist níbo ni mo fẹ́ jí sí ní apá yìí mo mọ̀ pé nǹkan ti ń dúró ẹ fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ láàárín àwọn gbajúmọ̀ yẹn èyí tó ṣe àkọ́kọ́ tí mo rí tí mo gbọ́ tí mo gbọ́ tí mo tiẹ̀ rí mo tún rí kà òun náà ni òṣọkùnrin òṣobìnrin tí gbogbo ń mọ̀ sí Idris Okuneye táwọn kan tún mọ̀ sí Bobrisky ó ní ó sọ ó ń fa àwọn ìyàwó ilé ó ń fa àwọn létí ìkìlọ̀ gbogbo àwọn ìyàwó ilé tó lọ ń ká àwọn àlè mọ́dọ̀ kan wọn wípé tá bá bá òun dán irú ẹ̀ wò bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé pé Bobrisky mò ń sọ o ó ń sọ wípé àwọn ìyàwó ilé tó lọ ń ká àlè mọ́dọ̀ ọkọ tó bá bá òun dán irú ẹ̀ wò pò máa nu ẹlòmíì á bùyà nà ìyá ìnà á bùlù ẹlòmíì tó jẹ́ pé ilé ìwòsàn oṣù kan kò tí ì jì ẹ bẹ́ẹ̀ ni Bobrisky ṣe sọ o ń pé tá bá máa bá àwọn èèyàn ṣe kán máa bá àwọn ẹgbẹ́ wọn ṣe síwájú ṣùgbọ́n ò gbọ́dọ̀ ṣe dé ọ̀dọ̀ òun ẹ̀dẹ̀mọ́ kò sọkùnrin òṣòbìnrin ni ẹ mo pe Idris Okuneye báwo ni ó ṣe jẹ́ ẹ ó ti yé àwọn ọkọ̀ tó wò mí báyìí nǹkan tó sọ nìyẹn o ó sọ nìyẹn ó wá ń fa àwọn ìyàwó lé ó ń fa àwọn létí kìlọ̀ pé ẹ má bá òun dánrú ẹ̀ wo kódà bí mo ṣe ń gbọ́ kò jọ́ bígbà kó ti lọ́ ń kọ́ ẹ̀ṣẹ̀ ó ti lọ́ ń kọ́ ẹ̀ṣẹ̀ hmm. ẹ̀ṣẹ̀ ìgbọ́n àti máa wé bí àbàtẹ̀ bí àbàtẹ̀ bí àbí thirty kg báyìí ibi tó bá ba dọ̀wọ́ lóòótọ́ ẹ jẹ́ ká dúró dìgbà náà ètò lè ṣe ìkejì ẹ bẹ́ẹ̀ ni ayọ̀ ló bá dé ayọ̀ ayọ̀ abara tíntín yéèrà ayọ̀ ayọ̀ abara tíntín bẹ́ẹ̀ ni àwọn ohun mò ń sọ̀rọ̀ pa ẹ̀ àwọn náà ni tó kópa nínú ìdíje Big Brother Naija Teddy A àti Bambam tó ṣe ìgbéyàwó jọ sí ẹ mọ̀ kó o sọ fún yín pé ṣe rí ọdún yìí ẹ fi ṣọ twenty twenty ó máa yàtọ̀ wọ́n kí ọmọbìnrin láti láti tuntun káàbọ̀ bẹ́ẹ̀ ni tẹ́dí àti bámbàm ayọ̀ ló bá dé ohun mọ́yẹ́ kọ́ ayọ̀ ayọ̀ abara títí bẹ́ẹ̀ ni ayọ̀ ló bá dé lọ́dọ̀ tẹ́dí àti bámbàm adé fi àsìkò yìí kí wọ́n pé ẹ kú oríire tí ọmọbìnrin tuntun tẹ kí káàbọ̀ sáyé ẹ ọmọ ìyá àdírò àdìgbà fún yín kó dẹni ṣọ́kùn mọ́ ẹni lójú ẹ ní mọ sàárè ọmọ láyé kan tí ẹ wá ìbẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí láṣẹ elédùà lẹ́yìn gbọ́ ilé orin wọn fẹ́ lọ jó sí ẹ yẹ lọ gbọ́ vision twenty twenty láti ẹnu Bella Shmurda featuring Ọlámídé Bàdó bẹ́ẹ̀ ni gẹ́gẹ́dá bí ẹ̀sìn bí yẹ́njẹ́ ti twenty pàmpàpàràrà káàdì ẹjọ́ lẹ́gbẹ́ mi jọ twenty twenty láti ẹni Bella Shmurda featuring Ọlámídé Bàdó. bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi ẹ káàbọ̀ padà bíjọ́ twenty twenty lẹ́gbẹ́ láti ẹni Bella Shmurda featuring Olamide Bàdó àánú orin ẹ̀mú gbádùn Vision twenty twenty tá a ti dúró de ọjọ́ ti pẹ́ òun ló ti dé èyí èmi mọ̀ pé ìyanu máa ṣẹlẹ̀ kí ọdún yìí parí láṣẹ Elédùà ẹ kò rọrùn kò rọrùn ṣùgbọ́n àti èmi àti gbogbo ojú tó wò mí á rọrùn fún wa láṣẹ Elédùà ìrọ̀rùn lójú ọjọ́ fi ń yọ ìrọ̀rùn ló máa bá dé fún wa. èwo ló ṣe apá kejì celebrity gist mo fẹ́ já yín sí ee mo tún sọ ayọ̀ ayọ̀ abara tíntín e, e, e, ayọ̀ ayọ̀ abara tíntín òun náà ni Laura Ikeji tó jẹ́ ìyàwó àbúrò gbajúmọ̀ agbábọ̀tìlẹ̀ Nàìjíríà àbúrò ìyàwó Kanu ẹ bẹ́ẹ̀ ni ó fi àwòrán ọmọ tó bí ngbà náà tẹ́gẹ́ yín kan ẹ̀ ní àǹfààní àti mọ̀ ṣùgbọ́n ọmọ ti ń di big girl bọ̀ ọlọ́ra kejì ló gbé sórí ẹ̀rọ ayélujára pé ẹ ọmọ mi ó ti ń di big girl bọ̀ díẹ̀díẹ̀ náà ni àbí ah, ọmọ ń pẹ́ dàgbà kò ń pẹ́ dàgbà bí olórí ẹ̀ ọmọ o èyí pẹ́ dàgbà ọbẹ̀ ní kíákíá ọmọ ti sáré ṣe kí ni ó ti put on weight èyí tó lè ṣe kejì kí ni mo fẹ́ já yín sí gbajúmọ̀ adẹ́rìn pòṣónú tí gbogbo ìmọ̀ sí Bùchí ẹ̀hún àtìyàwó ẹ̀hún wá kí ọmọkùnrin láti láti tuntun káàbọ̀ ah, ah, èyí tó wá jẹ́ ọmọ Bùṣí òun ló wá jẹ́ ọkùnrin kan láàrin obìnrin méjì ẹ ẹ mọ̀ pé tẹ́jú àti bámbàm obìnrin làwọn kíkà àbọ̀ lọ́la ìkejì ọmọbìnrin náà ló ṣàfihàn ní ọmọ Bùṣí bá dé ìyẹn bá dé ọkùnrin àfi gbàm àfi gbàm kò yé bóyá fẹ́ẹ́ ṣe bàbá oníyàwó méjì ẹ kò sí wàhálà ẹ̀wọ̀n pé ọjọ́ ń dàgbà bọ̀ sẹ́ẹ̀tì ni wọ́n yàtọ̀ síra ẹ kò sí wàhálà ẹ̀ẹ́dẹ̀ mọ́ kí mo ti sọ̀rọ̀ lórí àkòrí pé kò sí nǹkan tó burú mẹ́ tí ọkùnrin bá fẹ́ obìnrin tí ó jùlọ lọ́jọ́ orí ìyẹn ti ọmọ lọ́ra ìkejì àti ọmọ bùtí ẹ ẹ ayé ká fìyẹn lẹ̀ lẹ́yìn tá a gbọ́ yẹn ọdún la fẹ́ sí asúlá fẹ́ gbé bọ́ọ̀lì sí ẹ jẹ́ for you láti ẹnu Kiss Daniel featuring Wizzy Wizzy Wizzy Wizkid bẹ́ẹ̀ ni ọ̀pẹ̀lẹ̀ ni for you ẹ eh? bẹ́ẹ̀ for you ìwọ gangan mò ń bá sọ̀rọ̀ for you bẹ́ẹ̀ ni ẹ̀yin tèmi nílé káàbọ̀ padà lórí abala ètò wa ètò Miliki Express òun náà ni a ṣe wà abala yìí náà ni màá ti máa ní àǹfààní fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ wọlé mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé mo ti ṣe bí ẹni lọ jìnnà mo ti kọ́kọ́ mú ìpele àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣí ètò ńlẹ̀ tí mo kọ́kọ́ bá àwọn èèyàn mi sọ ọ̀rọ̀ díẹ̀ ráńpẹ́ ètò dẹ̀ ṣe ìpele kejì mo ní àǹfààní láti sọ lórí àkòrí tí mo mú wá ń pé ṣé ó dá kọ́kùnrin fẹ́ obìnrin tó lọ́jọ́ lórí jùlọ ó wà ní ìpele kìíní ìpele kejì kátó bọ́ sí abala ti celebrity gist bó ṣe lọ láàrin àwọn gbajúmọ̀ ẹ̀ mo ní nítorí ojú ọmọ òun ló ti ẹ̀rọ tó pọ̀ jù òun náà ni mo tún ní àǹfààní àti sọ ó ní ìpele àkọ́kọ́ ó tún ní ìpele kejì èyí tó dára tẹ̀lé ba ẹ̀hún náà ní bíbá máa ti ní àǹfààní láti gbà ẹ́ lọ́rọ̀ ìyànjú èyí tó ní ṣe pẹ̀lú àkòrí tí mo mú wá pé ṣó dáa kí ọkùnrin fẹ́ obìnrin tó lọ́jọ́ lórí jù lọ ẹ sọ bá ní pé ká gbéyẹ̀wò kọ́kọ́ wò ó dáadáa wò ó fínífíní ẹ nítorí ìgbéyàwó kò ń ṣe ohun téèyàn ń kánjú wọ̀ èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ láti wò ó pé ẹni tí mo fẹ́ bá rìnrìn àjò yìí ṣé ẹni tó ní ìmọ̀ àti òye tó mọ bí a ti ń to ilé tó mọ ojúṣe gẹ́gẹ́ bí ìyàwó àbí tó mọ ojúṣe gẹ́gẹ́ bí ọkọ kó má ní pé ẹni tó lù ẹ̀ máa gbé sílé á wá di pé àti máa bá a lò àti máa bá a ṣe gẹ́gẹ́ bí lọ́kọláya ìyẹn á ṣe bí ẹni mú ìnira díẹ̀ lọ́wọ́ àbí á jẹ́ èèyàn tó yẹ pé á máa fúnyàn lẹ́fọ̀ọ́rí lójoojúmọ́ èèyàn gbọ́dọ̀ farabalẹ̀ ní sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù láti farabalẹ̀ mú irú èèyàn bẹ́ẹ̀ tó bá yẹ pé o bára ẹni rò pọ̀ bẹ́ẹ̀ kò séwọ̀ ńbẹ tó bá fẹ́ yàn tó ju ẹ lọ ṣùgbọ́n àìdábẹ̀ òun ló pọ̀ jù mi ò ní parọ́ tàn ẹ́ àìdábẹ̀ òun ló pọ̀ jù nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan wà tó jẹ́ pé téèyàn báyìí tí ìfọwọ́ líle mú wọn nírọ́ mm, ara wọn ò balẹ̀ téèyàn báyìí tí ìfi ojú pípọ́n mú wọn kò ní rọ̀ lára wọn àwọn kan mọ̀ pé èèyàn tó ní àpọn tó le dáadáa òun ló lè mú wọn ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé wọ́n mọ̀ pé tó bá ti jù ah, ojú ń pé wọ́n jù ẹ lọ lọ́jọ́ orí wọ́n á ti máa sọ fún yín pé kúrò lórí ẹ̀ o ò lè fẹ́ mi tó bá yẹ ti sọ bẹ́ẹ̀ má ti ẹ̀rù lẹ́ẹ̀mejì kò rọra bá ẹsẹ̀ ara ẹ kó ṣe kí ni bá sọ ẹni tí ó lè kápá àwọn yẹn wà lọ́tọ̀ àwọn kan dẹ̀ wà kádàrá ni àti kọ́ ni ń pé ẹ ọkùnrin yẹn irú obìnrin tó máa fẹ́ á lọ́jọ́ lórí jùlọ àwọn obìnrin kan náà wà bẹ̀ kádàrá ni àti kọ́ lẹ́yìn tẹ̀síwájú gbọ́ gbọ́ gbogbo ilé ẹ jẹ́ ká lọ gbọ́ lọ́bàlọ́bà láti ẹnu Tiwa Savage featuring Don Kamite ẹ bẹ́ẹ̀ ni ó yá Mr Lọ́bàlọ́bà ẹ jẹ́ ká lọ gbọ́ lọ́bàlọ́bà láti ẹnu Tiwa Savage featuring Don Kamite.